orúkọ tèmi ni Ganiyat Abiola Maridotun mo dẹ̀ ń ṣiṣẹ́ hairdresser ìyẹn iṣẹ́ atúnrunṣe. ọ̀dẹ̀ alápá máa ṣiṣẹ́ olówó fẹ́ flex o no food for lazy man pàdé double your work o. ọ̀rọ̀ ńlá nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bò mo fẹ́ràn láti máa lo àwọn ọmọ kéékèèké mọ́lẹ̀ pé kí n máa di orí ọmọdé kí n máa disturb àwọn ọmọdé ẹgbórí yín wá ẹgbórí yín wá àwọn ìyá ẹlòmíì gan wá mu á ní à kí ló dé kí ló ṣe sórí ọmọ mi ṣe sórí ọmọ mi torí àti kékeré ní hairdresser ti wù mí ṣe torí mo like hairdresser gan so nígbà tó tó tàmì kan gan bàbá mi gan gbà ó ní iṣẹ́ aṣẹ́wó ní iṣẹ́ hairdresser nípa òun lè jẹ́ kọ́ mo òun ṣe so ìgbà tí mo parí secondary school ni mo lọ fún training hairdresser mo ṣáà bẹ dájú mi títí títí pé iṣẹ́ ìwú mi wọ́n dẹ̀ ní òkè nǹkan tó bá wù mí kí kí n lọ ṣe mo fi lọ kọ́ iṣẹ́ hairdresser. anything wey you want to you go get am if you work mọ wá gba alágò ṣiṣẹ́ o stop living fake life òróró no be Music doy pussycat no be tiger. ah mo bẹ̀rẹ̀ iṣẹ́ hairdresser ìgbà tí mo ṣàṣetán níṣẹ́ hairdresser láì two thousand iye two thousand ni mo ṣe freedom ni mo ṣe tán nídìí iṣẹ́ hairdresser. kò sí bí èèyàn ṣe máa wà láyé náà ìyá ní kò sí iṣẹ́ kan tó máa wà tí ò ní sí àwọn nǹkan ẹ̀gbin sí ìkíní sí kejì àti bá kọ́sọ́mà iṣẹ́ rí tó fọ́ wa létí àṣe kankan a tún máa máa wò náà ni àti bá kọ́sọ́mà ṣiṣẹ́ rí èmi ìtẹ̀lé gbé nǹkan sọ́dọ̀ wa pa kí ni yìí o ẹ bá wa yá o ẹ bá wa ṣe gbá o a lè máa ṣe irúgbọn fún kọ́sọ́mà kọ́kọ́ rá má lè ṣe ṣẹ́rú mi ó forí mi ni ó ṣe gbá ni ṣọ́ọ̀dún pọ́ńdún mi ni. àmọ́ àṣẹ ẹ má bínú mà ẹ má bínú mà ẹ má bínú mà ìmí ìkẹ̀dẹ̀rẹ̀ oríṣiríṣi èèyàn láṣà ń bá pàdé níṣẹ́ yìí tó ti gbá wa létí ti gbá wa létí because a máa wò pé ṣé iṣẹ́ yìí náà ló wá di wípé àjẹ́ yàn kankan ni because ẹlòmíì máa ń believe pé lórí iṣẹ́ hairdresser àbí iṣẹ́ ọwọ́ wípé oníyà ló ń ṣe ìdẹ́nṣe oníyà tọ́lọ̀ bá kọ́ mú kálukú ni ẹlẹ́yìn máa rò pé àbáyé ah, ṣiṣẹ́ hairdresser yóò àbá ń ṣiṣẹ́ ọwọ́ ní pé àwọn ẹlẹ́gbin kan bóyá tí wọ́n ti ẹ̀ rówó re léèwé àbí tí wọ́n ti ẹ̀ lọ sí kinní kan àbí tí ìran wò lówó lò ó kò rí bẹ́ẹ̀ iṣẹ́ tí orí bá kan olùyàn ń ṣe tó àmọye nǹkan àdójúkọ ni a ti dojúkọ nídìí iṣẹ́ tẹ́pà ti rí ṣùgbọ́n à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà pé à ń borí. Hmm, ọ̀nà tó pọ̀ níjọba fi lè ràn wá lọ́wọ́ nípa iṣẹ́ ọwọ́ yìí lórí àwọn ọmọ mi ìtọ́ pé wọ́n máa kọ́ṣẹ́ tí ìyá wa kàn wò pé hmm, kò sówó skul àbí n ò lágbára láti lè rán wọn lọ léwe wọ́n á jọ ẹlòmíì sẹ́nu kọ́ṣẹ́ tó bá jẹ ẹlòmíì sẹ́nu kọ́ṣẹ́ ẹlòmíì nínú wọn ìyá wọn tún ní lówó àti pé ah, ọmọ ìfẹ́ ṣe freedom àbí ọmọ ìfẹ́ ra dráyà tíjọba bá lè jọ nírọ̀wọ́ o wọ́n bá lè jọ wọ́n bá lè ṣètò lórí àwọn ọmọ tó yẹ pé fọ́ọ̀mù bá tẹ̀ lọ skul tó kọ́ṣẹ́ àti máa mọ̀ pé àwọn ìwà àbàjẹ́ kọ̀ọ̀kan máa dínkù lẹ̀ nàìjíríà àwọn ìwà olè máa dínkù ìwà ànàbí máa dínkù irú tí àwọn ọmọ tó ń ṣe freedom tó ń pé wọn ò rí àwọn òbí wọn ò nípa àti máa fún wọn lówó láti establish fún wọn èmi ò bá ní kíjọba jọ bóyá sálù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó bá ti rí wípé àwọn ọmọ ọṣẹ́ pọ̀ ń bẹ̀ tó yẹ pé wọ́n kọ́ṣẹ́ lọ́wọ́ tí àwọn parents wọn ò lágbára bó ṣe dúráyà náà lè ṣe fún wọn ni bó ṣe owó náà lè fún wọn ni ó bá dẹ̀ tún wá lè jọ náà àwọn sálù kọ̀ọ̀kan ọ̀kan náà tó yẹ pé wọ́n wà tí ò ságbára fún wọn bó ṣe dúráyà náà lè help bó ṣe owó náà lè fi help wọn pé ó dá ẹgbẹ́ iye báyìí ẹ lọ fi start work bí akọ́dà padà ni something like that kọ́ ṣàlè ràn wá lọ́wọ́ lórí iṣẹ́ yìí náà ní ṣá. n tí mo ní láti jẹ́ pé kí iṣẹ́ yìí kó tún dára ju bó ṣe wà lọ òun ni because so everything náà ló ti wà modernize torí eh, most of iṣẹ́ náà ń sìn àwọn ọmọ kódà yẹn ń kọ nóòtù gbogbo àwọn most of àwọn iṣẹ́ mi wọn ní ẹgbẹ́ ẹ̀yin mọ́tà fẹ́ tírénì o ẹ mú léètì wá o ẹ ṣe gbá wá o ẹ máa kọ sílẹ̀ o ẹ máa ṣe gbá o hmm, ní gbogbo àdìẹ máa rí i pé ní àwọn skul kọ̀ọ̀kan ọ̀kan náà wà tó jẹ́ wípé like technical school oríṣiríṣi ìṣọwọ́ ló wà ń bẹ̀ irú àwọn yẹn náà bó ṣe wà ẹ̀ tọ́ àzùwọ́n lọ fún training wọ́n ṣe gbá nígbà tó lọ fún tó ṣe tán ní skul irú àwa oníṣẹ́ ọwọ́ báyìí sìn wọ́n ní àlọ́ ṣáìtì irú ọ̀dọ̀ àwọn yẹ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ tó yẹ pé kí láìpẹ́ àwọn tó yẹ pé kọ́ kìíní ní technical school as in ó yẹ kó máa ṣe bí IT nǹkan kan lọ́dọ̀ tiwa náà irú iṣẹ́ wa yìí náà kó lè máa kó lè máa mọ̀ pa kìíní kan eh, kìíní kan fi hairdresser láti ṣe tán o bóyá hairdresser kìíní kan láti ṣe tán o bíbáyìí láti ṣe tán o so nǹkan tí mo lérò nìyẹn pé káwa náà ti ẹ̀ gòkè kíjọba gan mọ̀ wá dáadáa wípé náà àwa náà wà níbẹ̀. ṣe mọ̀ pé kò síbi tó dàbí ìlú ẹni ìlú ẹni nìlú ẹni bó wù mí pé kí n máa lọ láti bíbáyìí wọ́n máa sọ pé òkè o wọ́n ní kí n wá o lamẹ́ríkà o ká wá ṣe ohun o wọ́n ní ká wá ní London ká wá ṣe ohun o a ní kọ́sítọ́mà kọ́ máa pè wá lọ kọ́ máa pè mí bẹ́ẹ̀ ó wù mí bẹ́ẹ̀ kí n lọ sọ́run kọ́ ní àwọn ẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ kan tó ń bèbà ní o mo ẹ̀ṣẹ̀ yọ̀ kan ń bèbà yìí ókè ẹ̀ṣẹ̀ àwọn orúkọ wá ń bèbà ká tún bá yín kó wá sọ́run yẹn o kí ká bá ṣe irúbẹ̀ nípa irú àwọn braided wig báyìí ká ṣe ń bèbà kọ́ ní ká kó wá bí Amẹ́ríkà ni bí London ni bí Dubai ẹni òṣà kọ́ sọ pé ká ṣe irú àwọn braided wig àwọn oríṣi pé òkè ẹ pé wá sí ọ̀dọ̀ wa ká máa lọ ká máa bọ̀ nǹkan tó wù mí mi kò wù mí pé kí n kàn lọ jókòó sàn ṣá o bẹ́ẹ̀ wù mí kí n máa lọ kí n máa bọ̀ nípa iṣẹ́ ọwọ́ mi. ìmọ̀ràn ní fún àwọn obìnrin tó jẹ́ wípé wọn ò lọ skul jọ kọ́kọ́ ṣe kán dẹ̀kọ̀ ṣe ọwọ́ tó bá pé dresser kọ́kọ́ bá pé ṣe nítorí wọ́n bá tún yàn kọ́kọ́ nítorí ọjọ́ ń lọ àkókò yóò dẹ̀ dúró dẹni kankan iṣẹ́ ọwọ́ kò sí nǹkan tá a lè fi wé iṣẹ́ ọwọ́ láyé kò sí nítorí iṣẹ́ ọwọ́ ẹni báyìí Yorùbá máa ń sọ wípé kì í tan ní jẹ so gbogbo àwọn tó bá jẹ́ pé wọ́n ń wò mí tó yẹ pé wọn ò tí ì ọwọ́ ó bẹ́tà kan ní ṣe ọwọ́ o nítorí iṣẹ́ ọwọ́ ẹni báyìí kì í tan ní jẹ iṣẹ́ ọwọ́ ṣe kókó.